الله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإن يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم أرى بابا لاوى النبي إبراهيم عليه الصلاة والسلام èyí tí àyà tó sáájú rẹ̀ mẹ́nubà òun náà tún ni ilé iná tẹ̀lé olúwasọ́fà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam pé kún fi rán àwọn àlèúmà rẹ̀ létí ìṣẹ̀lẹ̀ míì àtọ̀fẹ́ ìta ti fi rán ra wa létí bí àyà èyí tó kọjá olúwa ní kó ní annabi ò tún rẹ̀mẹ́ àti wọ létí níjọ́ tí bàbá ńlá wa idiyar fa'u ibrahimul kowa ida minal bait níjọ́ tí annabi ibrahimu ń gbé òpó lé olúwa dúró yarfa'ul qawa'ida minal bayti wa ismail òun nìkan kọ́ ta ní bẹ pẹ̀lú rẹ̀ òun lọ ma rẹ̀ tí ń jẹ́ annabi ismail náà aléhìmọ̀ salatu wasalam a ti sàlàyé fún ra wa pé inú hikma ńláńlá tí ọ̀yẹ̀ká mú ń bí òun ni pé gbogbo bí èyàn bá ń rìn sí gbogbo sẹ́tọ̀ bá ń ṣe torí pé sí olóore ni mojú ọmọ rẹ̀ débẹ̀ kọmọ́dàbí eléyìí tí ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ lónìí tí bàbá ọmọ kírun ìyá ọmọ kírun àmọ́ wọn ò fojú àwọn ọmọ tó ń táwọn ń ṣe yìí ló fi di pé kọ́dá àwọn ọmọ mi ń gbé masalasi táwọn bàbá wọn kọ́ta pé ilẹ̀ ti dówó ju ẹnìkan ma wá ní masalasi lòun ó fi lẹ̀ kọ́ n tó lè farú eléyìí òun ní bẹ́yàn ọba ti jẹ́ káwọn ọmọ rin ọ̀nà tí òun náà rìn ọlọ́nkọ́ masasi rọrùn fẹ́ ní kọ̀ọ̀kan wá o àmẹ́lẹ̀ ìkakọ lẹ́kọ̀ọ́ nù ohun tí annabi ibrahim se mo sì ní kí agbọ́yé annabi ibrahim sí annabi ismail ọdún tó pọ̀ ní bẹ láàrin wọn àgbàlagbà arúgbó lànàbí ibrahim tó bí ismail kíyàn má jẹ́ ṣe tọ́ ní ọ́tàn pé ọmọ tèmi kéré kò lè tí mọ́ nǹkankan tóun ti bí ismail ti kéré tó annabi ibrahim alayhi salam jọ ìtumọ̀ ilé iná lulúwa fi ní yarfa'u ibrahimu alkọwa'ida min albayt alkọwa'idu làwọn orígun pílásì ilé ohun tí olúwapa nábi ibrahimu láṣẹ pé kó ṣe ni pé ọlọ́run fi ààyè ibi tí kàábà wà hàn pé orígun kàábà ni ẹnu tí wó ṣe ni pé wá gbé mọ́ dìde wà ibi yarfa'u ibrahim al-qawaida min al-bayt nítorí pé kaaba ti jẹ́ mímọ̀ tẹ́lẹ̀ kó tó di pé bọ́lọ̀n ti fẹ́ pé kó wó nígbà kan ohun tó tún ma láwọn àgbà kan bẹ́bà ti sọ níjò ní pé in tí ó fa tààfi gbọ́pẹ́ nìkan tún kaaba mamá alimamu malik bin anasin rahimahullahu ta'ala òun ló kìlọ̀ fún ẹni ọjọ́ lórí lásìkò tí ẹ̀kẹ́ àfilẹ̀ bó ti wà yìí torí pé aksha ń bẹ̀rù kí gbogbo àwọn ọlọ́lá ayé wọ́n máa wá sọ kàábà dí kíní olùrùbà nǹkaare bẹ́lẹ̀ ìbádé yóò wo yóò tuntun kọ́ bẹ́lẹ̀ ìbádé yóò wo yóò tuntun kọ́ torí náà annabi ibrahim aléhi salatu wasalam olúwa ní kánnabuwa muhammad ọ̀rán wa létí sallallahu ibrahim alqawa'ida min albayti rọ́bàná takọ́bàl minna àti sàlàyé fúnra wa rọ́bì lánà rọ́bàná òun ni plúra rọ̀bí inú àdábò dùn àbákaná gbogbo àwá tí a bá ń sáájú àwọn èèyàn sàdúà bí a bá ń sàdúà fúnra wa nìkan kẹ́yàn ọmọ lókíní kọ́ ma lo pronoun dọ̀míru èmì nìkan èmì àmọ́gbà táwọn èèyàn tó lẹ́yìn èèyàn tí wọ́n ń sàmí tí àfá tún wá ní gbèmì ti hànú rọ́bì rọ́bì òsùkú ní rọ́bì yóò gbìn tí ẹni ọba mọ̀ tún mọ̀ rẹ̀ ní àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ túláàsì gẹ́gẹ́ bí ọmọ nìyàn yóò gbìn tí ọ̀dá sí wọn lẹ́mì ẹ̀kọ́ lélẹ̀ yìí anábí ọmọ rẹ̀ gánú o a ń bèèlé ẹni tí òun ò lè rò pé oore rẹ̀ lè kàn ni wọ́n ma wá pé ọlọ́run ṣe fún mi òun ó sì máa ṣe àmì hekima ti ń bẹ̀m̀bẹ̀ eléyìí ni pé bẹ́ẹ̀bá ti pé méjì mẹ́ta tí ẹ̀pẹ́ nìkan ní ṣe ń sàdúà kọ́n náà máa lò plural akọ́ máa lò dọ̀míru kíni kọ́ máa lò dọ̀míru àwa àwa ngbàtà nabi ibrahim mori ismailu lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bó ti jẹ́ pọ́mọ rẹ̀ kékeré ní náà ó ní rọ̀bánà eré olúwa wa ní àyà tó kọjá rọ̀bì torí pé ismailu tí wà pẹ̀lú rẹ̀ ngbà náà rọ̀bì jàládá baladan amina àmá ń bí eléyìí àméjèèjì wọ́n jọ ń siṣẹ́ tí ibrahim fẹ́ bẹ lọ́hun rẹ̀ ọ necessitate kó pé rọ̀bánà kí wá ní ànábì ibrahim ń tọrọ ọ̀rọ̀ ńláńlá ni káwò fi wọn kílàwà ń tọrọ bàbá kúnkálukọ́ ọba ní tanra rẹ̀ tàbíyàn pé inú àdúrà tó ń se pé àdúrà kí lò fi ń wá lọ́dọ̀ ọlọ́run ẹ̀rí pé ẹni tí ìmọ́ni rẹ̀ bá ṣe pọ́ ga díẹ̀ ni bàbá wọn ló lè máa fi 50 wáyé kọmọ fi 50 wáyọ ọ̀nà ọlọ́run ìmáni rẹ̀ ganu èyí tí ó pọ̀ nọmà nẹ́bí adama ni bọ́yá 90% ni ọlọ́run bùnmíláyé bùnmíláyé bùnmíláyé bọ́ bá rántí 10% ni ìyọnú ọlọ́run alìjánà alìkìyàmà ẹlòmí gbogbo 100% àdó àti ẹ̀ ayé ìtì ẹ̀ ni ọ̀tí ẹ̀ mọ̀ pé èèyàn máa tọrọ kọlọ́run ó dùnnú síyàn kọlọ́run ọgbà sẹ́yàn ẹ̀kọ́ ńláńlá nù o kí lànàbí ibrahim ń ra wé ẹ̀bẹ̀ sọ́lọ́run sí ọlọ́run náà lọ́bẹ̀ ń sẹ́ o wà ní díárù fún àwọn ibrahim olùkọ̀wá ida minalbey olúwalọ́pàá aláṣẹ pé lọ gbé òpó ilé mi ọlọ́run dìde ìṣẹ́tọ́lọ́ bẹ́yàn eh, allahu akbar tí in ti rọ́bà náà bí inú takọ́bál mẹ́nà wọ́n náà lọ pa lásẹ̀ lóòtọ́ a máa ma bá ti sé yìí ọtí ọlọ́run ọtí ọlọ́run olúwadákun gba rọ́bà náà takọ́bál mẹ́nà ta ní rántí ìṣòro àdúrà bá inú wa nẹ́bí adama instead tí ó fi wúrò ilé yọ́ jọ rẹ̀ lójú pé bí àwà mélòó lọ́dọ̀ lójúkọ́ lọ ń gbà mẹ́ ànábì ọlọ́run ní ọlọ́run náà ló ní ó ṣiṣẹ́ at the same time ó tún wá ní kọ́ọ̀sì àti belong pé dákùn gbà báwọn ẹni ọlọ́run ti rí náà àwọn kìí jọra wọn lójú eléyìí tí àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ lónìí bọ́bá jẹ́ ẹlẹ́sìn kan náà tó ti ẹ̀tí ètún ẹ̀jẹ́ pẹ́sìn tọ́lọ́run ìtí ń yan rẹ̀ ṣètọ́ni ó ti bẹ̀ wọlé sẹ́lòmí yọjọra rẹ̀ lójú ẹjẹ má pèjúwe kan wá kọ́ mọ́dàbí tíọ́rì lásán ilẹ̀ yorùbá iná ni nínú àwọn alfáà tí wọ́n ti lọ àwọn kan wá wà ń bì kan wọ́n rántí bàbá náà nínú àwọn àfáàgbà tí ó ń kálukú wa náà mọ̀ bàbá dákan àmọ́kò níìdì ẹnìkan wá sàdúrà ó ní ọlọ́nkọmọ́sà yìí á fi wọn ọlọ́nkọmọ́sà foríjì wọn ẹnìkan náà àwọn tí wọ́n jọ wà ń bẹ̀ náà wọ́n wá rojọ́ fún mi ní o ó sì sọ dìjà máa lọ́wọ́ pé ẹlòmí ọ̀tí ẹ̀ máa dúà sí tí irú àwọn bàbá ní kéèyàn sẹ̀sẹ̀ máa pé ọlọ́run ó yà fi wọn ọlọ́run ó foríjì wọn bíbọ̀ bá máa dúà sí ọdákẹ́ bó ti rí lórí ọ̀pọ̀lọpọ̀ wa nù nípa ìjọra ẹni lójú